ẹ kú dédé wòye gbogbo ẹ̀yin olólùfẹ́ olóyinka TNT ẹ kú bójú ọjọ́ ṣe rí yẹ mo ṣe update kan ní orí page mi nípa mo ní káwọn èèyàn sọ topics tẹ máa fẹ́ ká máa sọ lórí ètò wa thirty two fm tá fẹ́ máa ṣe gbọ́ mi sí mọ́jọ àwọn èèyàn sọ oríṣiríṣi in fact mo kàn fẹ́ alleviate fears àwọn eh, èèyàn ni nípa ṣé wọ́n máa sọ̀rọ̀ okó òbò lórí rédíò ẹ mọ̀ pé there is something called NBC mo dẹ̀ mọ rule to guide NBC and cherry program yẹn thirty two FM ni mo ń anchor ẹ̀ fún so and i'm going to follow their SOP which is their standard operating procedure so ẹ má worry ẹ mo mọ̀ kó máa wà difficult láti pe òkò ni èmi ò ní pokó ní kíní omi dẹ̀ ní pòbò lójú ara bọ̀ tí mo máa wá orúkọ fún wọn kódà ẹpọ̀n tẹ bá ti gbọ́ tí bá ti sọ pé kóró méjì tó ń mí ẹpọ̀n ni mo mìn tẹ bá ti gbọ́ tí bá sọ pé bàbá alákẹ̀tẹ̀ lórí òkò nìyẹn tí bá ti ní amóyè kú òbò nìyẹn so mo máa wá orúkọ fún èmi ò ní pè ní kíní ni and that is it and eh, gbogbo ìta à ń tanra wa àwọn kan ti fún mi láwọn eh, àwọn topics kan tí mo rí pé ó ń bọ́dà èèyàn tó fẹ́ ká sọ lára ẹ̀ ni wọ́n ní pé ṣé kò dáa kí a máa expose àwọn ọmọ wa sí sex education láti kékeré pé torí nǹkan tó ń ṣẹlẹ̀ ní nàìjíríà ó dáa ká máa kọ́ àwọn ọmọ wa pé ká máa educate àwọn ọmọ wa nípa ìbálòpọ̀ ẹ oríṣiríṣi àwọn topics làwọn èèyàn ti filẹ̀ tí a máa máa discuss ní ọlọ́jọ́ ọlọ́kanòjọ̀kan mi tí mo bó ṣe máa rí bóyá àwọn èèyàn máa máa pè wọlé but bó bá ṣe máa lọ màá máa jẹ́ kí ẹ gbọ́ bọ́ àwọn èèyàn lè máa pè wọlé if you tó bá fẹ́ bá wa dá sí ètò a lè máa pè wọlé then um, there's another thing tí mo fẹ́ sọ ẹnìkan béèrè lọ́wọ́ mi pé wàhálà tó ń ṣẹlẹ̀ tí ò bá sí ìrẹ́pọ̀ ní àárín ọkọ àtìyàwó ipe ṣé ìtúká ló kàn hmm, àwọn ìrẹ́pọ̀ àwọn àwọn wàhálà kan máa wà láàrin ọkọ àtìyàwó tó jẹ́ wípé you will know wípé àwọn ọkọ àtìyàwó kò lè sí ìrẹ́pọ̀ rárá láàrin wọn wọn á gbóná láàárọ̀ wọn á tutù lálẹ́ àwọn ọkọ àtìyàwó kan wà tó yẹ pé wọn ò lè bára wọn kalẹ́ kò ṣe gbogbo márèjì ni wọ́n ń bára wọn kalẹ̀ àwọn kan wà tó jẹ́ wípé wọ́n máa máa jà wọ́n máa padà wọ́n máa túká wọ́n máa ṣàṣì wọ́n máa túká wọ́n máa tutò àwọn kan wà tó jẹ́ wípé kò sí bọ́n ṣe lè tutò tutò wọ́n máa pàpà túká ni kò lè work so kò ṣe gbogbo márèjì ló máa jẹ́ náà máa dalẹ̀ ẹ gbàgbé ń pa for better for worse nǹkan kan yẹn gbogbo sí gbogbo márèjì ló máa dalẹ̀ àwọn kan máa dalẹ̀ tó jẹ́ pé kò sí ẹpọ̀ wọn ẹpọ̀ àgbo wọn á fìfì títí títí tí kò ní já àwọn kan dẹ̀ wà ó depend lórí foundation tẹ́ bá fi fẹ́ra yín because ọ̀pọ̀lọpọ̀ marriage nísìn wọ́n máa ń ní reason láti fẹ́ra wọn obìnrin mi á ti torí owó fọkùnrin tí owó bá tán wàhálà dé ọkùnrin mi á ti torí ẹwà fẹ́ obìnrin tí ẹwà bá tán bóyá obìnrin l'accident bóyá nǹkan tó láìkì nínú obìnrin obìnrin yẹn lose ẹ bóyá nítorí pé ó ń bímọ ó wà out of shape àníkùn ìfẹ́ á tán a máa wẹ́ lòmíì káàkiri ẹlòmíì á fi ipò àwọn ẹlòmíì á fi ọmọ dọ̀rẹ́ so ayé àwọn màmá wa náà fi ìfẹ́ fẹ́ ọkùnrin even nínú ayé àwa tiwa yìí ìfẹ́ la fi fẹ́ ọkùnrin because àti irú ayé ọmọbìnrin tó sọ̀rọ̀ pé bóun ṣe bẹ̀rẹ̀ pẹ̀lú ọkọ òun irú àwọn yẹn ni ọkùnrin obìnrin mélòó ló lè bẹ̀rẹ̀ bẹ́ẹ̀ pẹ̀lú ọkọ ẹ̀ kọ́kọ́ ẹ̀ má nílé kó bọ́kọ ẹ̀ gbélé oníṣáláńgá kìíní kan obìnrin mélòó ló lè ṣe bẹ́ẹ̀ láyé òde òní so ọ̀pọ̀lọpọ̀ reasons Our selfish our self-centered so a ní different reason láti fẹ́ ọkùnrin nítorí ẹ̀ ló ṣe dàbẹ́ ni pé ọ̀pọ̀lọpọ̀ ìgbéyàwó mama eat rock ni nítorí nǹkan tó fi wọ sínú ìgbéyàwó yẹn in the first place tí ò bá sí ń bẹ̀ mọ́ nǹkan tí ìfẹ́ yẹn wà lé lórí tó ìfẹ́ yẹn dá lé lórí nìyẹn tí kò bá dẹ̀ ti sí ń bẹ̀ mọ́ ìfẹ́ yẹn ti túká tó fi dàbẹ́ ni pé márèjì ọ̀pọ̀lọpọ̀ kò lè dalẹ̀ kì í ṣèpè torí ẹni tó ti torí owó fọkùnrin tí nǹkan dá pàṣẹbí fọkùnrin tí ò sówó mọ́ tó jẹ́ pé ẹni tí ó ti ní dírẹ́fà tẹ́lẹ̀ tó ti ní mọ́tò tẹ́lẹ̀ tó tẹni tó ń gán bọ́ọ̀sì ẹni tó bá yá ọkùnrin yẹn á su a máa wá oúnjẹ a máa tún wẹ́ lòmíì òun ló fi máa ń dàbẹ́ ni wípé nígbà míì ẹni tí obìnrin bá ń fẹ́ tẹ́lẹ̀ tó jẹ́ first love rẹ̀ tó bá fira wọn lẹ̀ tó bá ti wá lọ fẹ́ lòmíì ẹ̀rí á ní àyín tí mo ti fẹ́ rí ẹ̀mí ìmọ̀ nǹkan tó ṣẹlẹ̀ tá a fira wálẹ̀ ẹ̀ ó wá padà wá a wá tún bẹ̀rẹ̀ sí ní date ó lé lóbìnrin yẹn ó mọ nǹkan tó fi fọkùnrin yẹn lẹ̀ o bóyá oró lówó ló fi lọ fọkùnrin yẹn ìgbà tówó yẹn ti tún wá fẹ́ padà lọ sí ibi tó ti ń bọ̀ tẹ́lẹ̀ kí ló dé tí ò fẹ́ ẹni tó jẹ́ first lover ẹ̀ kí ló dé tí ò fẹ́ tó fi lọ fẹ́ lòmíì ni wọ́n so a ní reason láti fẹ́ ọkùnrin a máa ní reason láti fẹ́ obìnrin nítorí ẹ̀dọ̀ ṣe dàbí pé ọ̀pọ̀lọpọ̀ marriage kò lè dalẹ̀ nítorí tí reason tá a fi fẹ́ra wa bá ti kúrò ń bẹ̀ wàhálà máa ṣẹlẹ̀ ní ẹ̀kọ́ rí pé atuka má dàtò atuka má dàtò títí oníkà nígbà míì gan márèjì míì gan wàá rí wípé tẹ́ ẹ bá ní pé kẹjọ bára wọn dalẹ̀ á la ẹ̀mí lọ ẹ rí pé tẹ́ bá ní kẹjọ bára yín dalẹ̀ á la ẹ̀mí lọ nígbà táwọn ọmọ ẹ bá ti sọ fún ẹ pé you know what mom i think you should this marriage is toxic for you you know that this marriage is toxic for you i think you should just step you know wàá ti mọ̀ pé wàhálà ń ṣẹlẹ̀ so ọ̀pọ̀lọpọ̀ marriage ni oni dale. dalẹ̀ ọ̀pọ̀lọpọ̀ ló dẹ̀ máa dalẹ̀ èyí tí ò ní dalẹ̀ ló máa pọ̀ jù kí dẹ̀ ní reason because àwọn ọkùnrin àtobìnrin wọ́n ní reason tí wọ́n fi fẹ́ra wọn background reason wọ́n gbà tó bá dẹ̀ ti kúrò ń bẹ̀ wàhálà bẹ̀rẹ̀ sí ní máa ṣẹlẹ̀ ẹ rí pé obìnrin míì ó respect ọkùnrin ẹ̀ Nitori pé ó lówó ó rí ẹ lè rí ẹni tó ní owó lọ́wọ́ tó tàṣẹ lé ẹ pa tóbìnrin máa fi gbágbá lórí a máa respect ẹ ni ẹ lè rí ẹ lè rí obìnrin tó dúró déédéé tọkùnrin dúró déédéé tí ọkùnrin ń rí jẹ lára ẹ tó ń rí jẹ lára ẹ lójú méjèèjì tọkùnrin máa lóun fẹ́ filẹ̀ ẹ lè rí so we all àwọn ọkùnrin àtobìnrin nísìn kò sí ìfẹ́ ìjìnlẹ̀ mọ́ nítorí ẹ̀ ní márèjì ṣe máa máa túká kò sí ìfẹ́ ìjìnlẹ̀ mọ́ foundation marriage already ti kò wà solid ẹni tó kọ́lé sórí iyanrìn ó yàtọ̀ sí ẹni tó kọ́lé sórí àpáta téèyàn bá kọ́lé sórí iyanrìn tí òjò bá dé ó lè wọ́ ọ lọ so marriage ọ̀pọ̀lọpọ̀ marriage ń sin orí iyanrìn ló wà òun ló fi dàbẹ́ ni wípé tí nǹkan tí a fi gba gbé marriage lé lórí bá ti kúrò ń bẹ̀ marriage ò marriage máa pàpà tó ká ni we all have reason our selfish our self-centered a ní reason láti má rí ìsídà kò jẹ́ wípé ẹlòmíì ó eh, ti rí future ẹni tó ń fẹ́ ó beautiful oníṣẹ́ tó dá lọ́wọ́ e, ṣàṣà lóbìnrin tó máa lọ mú ọkùnrin láti gọ́tà nísìn they will always have reason wọ́n ya. Ah, à àwọn lè tún ṣe tán kó bẹ́ẹ̀ lòmíì lọ tó dẹ̀ jẹ́ pé lóòótọ́ ni so nísìnyìí àwọn Ìgbò náà ló máa ń ṣe bẹ́ẹ̀ tẹ́lẹ̀ gbogbo èèyàn ló ti ń ṣe é sí wọ́n a ti ń ṣàyìn ojú wá ń sìn ká tó lọ fọkọ so tó bá dẹ̀ ṣàyìn ojú ẹ̀ kó tó lọ fọkọ ìgbà tó bá délé ọkọ tí nǹkan tó ṣàyìn ojú ẹ̀ tí lórí tí ò sí ń bẹ̀ mọ́ wàhálà ṣẹlẹ̀ ẹ òun ni mi ṣe blame àwọn tó lọ ń ṣe surrogate páwọn ò tiẹ̀ fọkùnrin kankan because wọ́n ti wò ó pé kò sífẹ̀ẹ́ ìjìnlẹ̀ mọ́ kò sífẹ̀ẹ́ òtítọ́ mọ́ obìyàwó mélòó ló lè ní òkè ọkọ mi ní kidney problem mo fẹ́ lọ fi mo fẹ́ lọ mo fẹ́ lọ place kidney mi sílẹ̀ fún kí ara ọkọ mi lè yá ọkọ mélòó ló lè ṣe bẹ́ẹ̀ àwọn ìyá wa nígbà yẹn àwọn bàbá wa nígbà yẹn èèyàn kan sọ sórí kan fún mi lánàá ó ní màmá òun ló ń sanwó school fees òun ní bàbá òun ó ní ó dẹ̀ máa lọ kó fún bàbá ó lóun ò mọ̀ ó ní ṣe lòun rò pé bàbá òun ló ń san èèyàn mélòó ló lè ṣe bẹ́ẹ̀ mọ́ nísìnyí gbogbo wa la ti yàwọ́ gbogbo wa la corrupt gbogbo wa ni e, e, e, àṣà òyìnbó ti gbilẹ̀ sínú wa gbogbo wa la ti yàwọ́ gbogbo wa gan àti wà àti gbọ́n kọjá kádàrá gan so òun ló fà á tó fi jẹ́ pé hardly ni marriage ma fi adli ni marriage fi ma ma last except àwọn tó jẹ́ wípé wọ́n fẹ́ra wọn lórí foundation wọn solid wọ́n fẹ́ra wọn pẹ̀lú ìfẹ́ wọn ńgbà tí wọ́n fẹ́ra wọn wọ́n dijú pé wọn ò rí nǹkan kan ju wípé ìfẹ́ lọ irọ́ dẹ̀ ni even ti pẹ́rẹ́ǹtì pẹ́rẹ́ǹtì ìyàwó olè ni wọ́n ti pẹ́rẹ́ǹtì pẹ́rẹ́ǹtì ọkọ olè ni wọ́n torí pé tí ọmọ mi tó bá mọ̀mọ́ ọ̀tẹ́dọ́lá wálé àbí tó mọ̀mọ́ Tinubu wálé àbí tó mọ̀mọ́ tó wá àbí kó wá lọ mú common kinní kan ìwà àtẹ̀mí ọmọ Tinubu àtọmọ ọ̀tẹ́dọ́lá la máa dìbò fún ọmọ bàbá ta nìṣẹ́ wù but a ní ronú pé ìsàlẹ̀ ọ̀rọ̀ ń gbà mí ó lẹ́gbìn ṣe bóun ni gbogbo wa ń rí lórí social media yìí pé gbogbo nǹkan tó ń dánkọ́ ni wúrà òkèlè gbígbẹ pẹ̀lú àlàáfíà bẹ́ẹ̀mi ṣe wà mí tiẹ̀ ọlọ́run mi kì pé kéèyàn máa wá olówó fẹ́ yẹn kò kò it's not it's not for me honestly it's not it's not for me it's not for me èmi o èmi o mi ò kí ń nǹkan tó bá dán bẹ́ẹ̀ yẹn òun fọ́ kò ń wà mọ́ mi lójú èyàn lè fowó èyàn lè fowó entice mi mi ń ṣe ọmọ ojú àìlọ́lá rí bàbá àwọn parents mi lè má ní púpọ̀ but mi ń ṣe obìnrin tí èyàn lè entice pẹ̀lú material things no i'm not but ọ̀pọ̀lọpọ̀ àwọn ọ̀pọ̀lọpọ̀ wa nísìn bá ṣe rí nìyẹn òun ni ò kí ń jẹ́ kí marriage kò last mo lérò pé mo ti dáhùn eh, question ẹni tó béèrè question lọ́wọ́ mi wípé kí ló dé tó yẹ pé tí ìrẹ́pọ̀ ò bá ti sí kò lè last kí ló fa ìrẹ́pọ̀ gan kí ló dé tí yẹ pé ìrẹ́pọ̀ tí ò sí yẹn à lè yanjú ẹ̀ nítorí pé à fẹ́ra wa pẹ̀lú ìfẹ́ ìfẹ́ ti tán ní tá a fi fẹ́ra wa ò sí ń bẹ̀ mọ́ nǹkan tó ṣẹlẹ̀ nìyẹn ehm, mi ò ní jáde because mo lé exam lọ́la mo lé exam níjọ́ Thursday so until after Thursday ni màá ṣe lè jáde sọ pé mo fẹ́ ṣe any live program but eh, ẹ ṣì máa drop àwọn topics yẹn tẹ́ fẹ́ ká ṣe lórí rédíò àwọn topics tá a máa ṣe fún program ó ti wà ń ta ò ní ìta bá máa ṣe bóyá by Friday when I'm done with my exam when I'm done with my I should be done with my exam on Thursday so by Friday àbí alẹ́ ṣálẹ̀ Thursday ni ẹ̀ alẹ́ Thursday mo lè ṣe show ní ìrọ̀lẹ́ Thursday but for now I'm sorry I can't do any live ẹ ṣé gan ire o ó dàbọ̀.